من الشيطان الرجيم بسم الله الرحمن الرسل أخففت لأي يوم أجلت ليوم الفصل وما أدراك ما يوم الفصل ويل يومئذ للمكذبين الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا عذرا أو نظرا إنما توعدون لواقع فإذا النجوم طمست وإذا السماء فرجت وإذا الجبال نصفت وإذا الرسل أقتت لأي يوم أجلت ليوم الفصل وما أدراك ما يوم الفصل ويل يومئذ للمكذبين أدوك فالهم àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún ànábìwà Muhammad sallallahu alayhi wa sallam abẹ́ ọlọ́run nínú títóbi ẹ̀ èyí tí a máa gbéyẹ̀wò nínú tafsiri wa nírọ̀lẹ́yìí abẹ́lẹ́ ọ̀hún kọ́lọ́ wọn bá jẹ́ kó ṣe ẹnìkọ̀kan wá láǹfààní suratul mursalat ọlọ́run ọba ó fẹ́ bá wa sọ àwọn ọ̀rọ̀ kan tó tóbi ọ̀rọ̀ tó wúwo ó sì fẹ́ ká fọwọ́ tó tóbi ó fẹ́ ká fi mú ọlọ́run wa bẹ̀rẹ̀ pẹ̀lú ìbúra ó ń búra tọ́lọ́mbá ti fi ìbúra ṣáájú n tó fẹ́ jẹ́ ká gbọ́yé lẹ́yìn ìbúra yẹn ká mọ̀ pé nǹkan tó tóbi ni eléyìí pọ̀ bẹ́ẹ̀ nínú alukur'an tọ́lọ́mbá ti ń búra tó ń búra tó ń búra nítorí wá fẹ́ sọ fún wa lẹ́yìn ìbúra yẹn ọlọ́run fẹ́ kí nǹkan yóò tóbi lẹ́mìí wa ni àkọ́kọ́ nínú nǹkan tá a fẹ́ ká dì mú nínú súrà tá a fẹ́ tú yìí ọ̀kan ni wípé ọlọ́run tó dá wa a máa fi in tó bá wù ú nínú ẹ̀dá ẹ̀ a máa fi búra ṣùgbọ́n wàhálà àgùdọ̀ fi nǹkan kan búra àyàfọ́lọ́hún ṣùgbọ́n ọlọ́run ọba bó bá wù àfìrà rẹ̀ búra abúra pẹ̀lú ara rẹ̀ bó bá tún wù ọlọ́run a tún búra pẹ̀lú ẹ̀dá ẹ̀ ṣùgbọ́n àwọn ẹ̀dá ọlọ́run àgùdọ̀ búra àyàfi pẹ̀lú ọlọ́run ọba nìkan ọlọ́run ọba ń bá wa sọ̀rọ̀ nínú alukur'an lẹ́yìn ìgbà tá a bẹ̀rẹ̀ tuntun mọ kur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ wa láyé nìkan ní òkè tó bá ọlọ́run ọba ní walmursalati urfa almursalat ìtumọ̀ tó ń bẹ fún lọ́dọ̀ àwọn àfọ́nímọ̀ tafsir ìtumọ̀ tó ń bẹ fún walmursalat urfa ó ń bẹ nínú àwọn onímọ̀ tafsir tí wọ́n ṣáájú nínú àwọn sọ̀hábà àti nínú àwọn tàbíùn tí wọ́n túmọ̀ walmursalat tí wọ́n tú sí pé ọlọ́run ọba búra pẹ̀lú àwọn màláìkà tọ́lọ́run ọba máa ń ránṣẹ́ arsala yurusilu murisilu mursalu. Mur mursalatun mursalat àwọn tá a máa ń ránṣẹ́ àwọn ọlọ́run ọba máa ń ránṣẹ́ ọlọ́run ara wọn màláíkà ara wọn ń ṣẹ́ ló fi ń bẹ inú àwọn àfọ onímọ̀ tafsir tí wọ́n ní wal mursalati urfa wọ́n ní ọlọ́run ọba búra pẹ̀lú àwọn màláíkà tọ́lọ́run ọba máa ń ránṣẹ́ urfa iṣẹ́ tọ́lọ́wọ́n bá sì ran wọn wọn a máa jẹ titara titara láì ní fífalẹ̀ torí pé alẹ́ urf àfáàwá ibn kathir wọ́n tú lọ́nà méjì wọ́n ní a lè sí wàlúmọ̀rúsàlá tí urfa wọ́n ní urfa ay al àwọn màláíkà tó ṣe pé ọlọ́wọ́n bá ń rán wọn níṣẹ́ wọ́n ń jíṣẹ́ yẹn lọ́nà tá a ti mọ̀ wọ́n á jẹ́ṣẹ́ kí wọ́n múrò dùnú wá àbí kí wọ́n múyà wá kalma'ruf inda al-jami' ó ń bẹ ẹnu àwọn onímọ̀ tafsir tí wọ́n tún bẹ́ẹ̀ bákan náà wọ́n tún ní al-uruf àpéjúwe rẹ̀ dà bí irun tó ń bẹ lẹ́yìn ẹ̀yìn ọ̀rùn ẹ̀sìn uruful hisan ẹ̀rí pé bá ń sáré àwọn irun yẹn wọ́n mọ̀ sí tẹ̀lé ra báyìí náà fi túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ pé wal mursalati urfa ọlọ́wọ́n bá búra pẹ̀lú àwọn tọ́lọ́wọ́n bá rán wọn níṣẹ́ tọ́lọ́wọ́n bá tú wọn lè ẹ lọ sí nǹkan mutataliyat mutawaliyat wọn máa ń lọ tẹ̀léra wọn ní torí pé kì í ṣe ẹnìkan lójú ọwọ́ ní jámù àwọn mọ̀lẹ́kà tó lọ́wọ́ máa ń rán níṣẹ́ ìmí ń bẹ ọlọ́run àní ọ̀yá ìwọ lọ gbẹ̀mí lágbájá ọmọ lágbájá wa ìwọ lọ ṣètò iye òjò tí ó rọ nílùú yìí lọ ṣètò ẹ̀ èmi ń bẹ ọlọ́run ọba aran wípé lọ mú ìkẹ́ lọ bá àwọn ìlú kan ẹnìkan fẹ́ dà nábì ọlọ́run àbí kọ́lọ́run ọba ọ̀ràn míì kó lọ jíṣẹ́ ìyà fáwọn tọ́lọ́run fẹ́ fi ìyà jẹ gbogbo wọn mùrùsálàtì ni wọn àwọn tọ́lọ́run ọba rán níṣẹ́ tọ́lọ́run bá ti wá pa wọ́n láṣẹ wọn ò mọ jẹ́ṣẹ́ náà urfan urfan hal torí pé hal nígbà míì ó lè wá ní masdar walmursalati urfa ọlọ́wọ́n bá ní mo búra pẹ̀lú àwọn màláìkà tó ṣe wípé tọ́lọ́wọ́n bá ti ran wọn ń ṣe wọn ajẹ́ṣẹ́ náà taratara mo ò ní fi falẹ̀ ó ń bẹ nínú àwọn àfọ́nímọ̀ tafsir tí wọ́n tu bẹ́ẹ̀ ó ń bẹ nínú àwọn àfọ́nímọ̀ tafsir tí wọ́n ní walmursalati urfa wọ́n ní ọlọ́wọ́n bá búra pẹ̀lú àríyá atẹ́gùn torí pé atẹ́gùn ọlọ́run ọba náà máa ń rán atẹ́gùn sẹ́ wọ arsalna riyaha làwákẹ́ ọlọ́run rán atẹ́gùn náà ń sẹ́ olófà tó ká fáwọn abilé ọmọ Mas'ud ọlọ́run ọba kọ́ bá ayọ́nu sí ìgbà tí wọ́n bi léèrè pé kí ni ìtumọ̀ wal mursalati urfa ó ní ar-riyah ó ní atẹ́gùn ìdá utliqat tọ́lọ̀ ń bá tu sílẹ̀. Si tọ́lọ́mùbá lọ́yà atẹ́gùn máa fẹ́ kò ní kò ní dúró gbogbo tọ́lọ́mùbá ni kò fẹ́ lọ èyí tí ó ṣayé láǹfààní èyí tí ó wọlé èyí tí ó kápánù èyí tí ó ṣe wá láǹfààní wal mursalat ó ń bẹ nínú àwọn àwọn àfọ́nímọ̀ tafsir pàápàá jùlọ àfọwọ́ abdullahi ọmọ mas'ud wọ́n ní túmọ̀ wal mursalati urfa wọ́n ní túmọ̀ ẹ̀ ní pé ọlọ́run ọba búra pẹ̀lú àwọn atẹ́gùn tọ́lọ́run máa ń ránṣẹ́ tọ́lọ́run tú wọn sílẹ̀ ọlọ́run ọba fi wọ́n búra èwo ló tẹ̀wọ̀n jù nínú méjèèjì àwọn àfáà wọ́n ní ká tú sí atẹ́gùn yẹn wọ́n ló tẹ̀sùn wọn nítorí wípé àfáà Abdullahi ọmọ Mas'ud radiyallahu anhu tó nítumọ̀ rẹ̀ ní atẹ́gùn yìí ìgbà tí àyà yìí sọ̀kalẹ̀ ó ń bẹ pẹ̀lú ànábì ìdọ́nà oníbẹ̀yìnàmà kúnnà máa nàbí sallallahu alayhi wa sallam idh nazalat wal mursalatul urfa fi gharin bimina bimuna ó ní àwọn bẹ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam nínú ọ̀gbun valley àforífojì àpáta rèé àpáta rèé àárín rẹ̀ ó là wà ń bẹ̀ nímùnà àwà ń bẹ̀ pẹ̀lú anabi sallallahu wa sallam ọlọ́run bá wa sọ walmursalati urfa ọlọ́run wa sọ kalẹ̀ gbàtọ́lọ́run sọ kalẹ̀ anabi nka sallallahu alayhi wa sallam ṣe ó ń gba látọ̀dọ̀ jibril ó ń àwa náà ń gbà lẹ́nu ẹ̀ onísàdédé ìwátàbẹ̀tìl háyà sàdédé lejò kan bá jábọ́ ejò ńlá kan ọba bọ́lẹ̀ fàkọ́lá nàbí sallallahu alaihi wasallam uqtuluha anábì ní ẹ pa fàbùtàdárìnà ilayha gbogbo wa bá sáré girigiri sí afẹ́ pa ejò ṣùgbọ́n sálọ àrípa anábì wa ní ukiyat sharrokum kama ukitun sharroha anabi nítọ Ọlọ́run ti là lọ́wọ́ yín nu gẹ́gẹ́ bọ́lọ́run ṣe la ẹ̀yin náà lọ́wọ́ ẹ ẹ má lè má ẹ fílẹ ìtafẹ́ mú jáde ń bì ní pé bukhari àti muslim afọwọ́ abdullahi ọmọ mas'ud olóhùn wa ń bẹ báyìí nígbà tí súra yìí sọ̀kalẹ̀ sòdí ìyẹn tó fi jẹ́ pé agbára lé ní tó ń bá sọ torí pé ó súnmọ́ kó bí ànábì léèrè pé kí ni so ló fi jẹ́ pé túmọ̀ èyí tá agbára lé jù lọ bó tilẹ̀ jẹ́ pé túmọ̀ tà kọ́kọ́ náà kò tì dànù torí kí bọ́lá wọn bá ṣe àwọn màláìka náà ló ló tún wàlàásífàtì àsfà ọlọ́run bá ní mo tún búra pẹ̀lú atẹ́gùn wàlàásífàtì àsfà ọlọ́run bá ní mo búra pẹ̀lú atẹ́gùn tó bá ní asọ̀fàtì rèéhù ayé ìdáhàbàtì tí atẹ́gùn bá tíjì atẹ́gùn tó bá ń rólù báyìí wọn ni asọ̀fàtì rèéhù ọlọ́run nígbà tí ìjì atẹ́gùn tó bá ti ń jì báyìí ọlọ́run ọba ni mo fi búra ó sì tún bẹ̀ẹ́nu àwọn àfọ onímọ̀ tafsir wọ́n ní tọ́lọ́wọ́n bá ń sọ níbí náà nípa àwọn mọ̀lẹ́kà ló fi búra tó kó táwọn mọ̀lẹ́kà bá ń lọ jíṣẹ́ tí wọ́n bá ń lọ báyìí atẹ́gùn ó mọ yóò mọ bìlà yóò mọ sí yóò bẹ́ eruku ni ló fi jẹ́ pé àwọn àfọ onímọ̀ tafsir mi wọ́n tún sọ wípé fala asifati aspe mọ̀lẹ́kà lọ́wọ́ bá ń wí ṣùgbọ́n àfọ Abdullahi ọmọ Mas'ud ó ní àríyá ó ní atẹ́gùn ọlọ́wọ́n bá ń tọ́ka sí ọlọ́wọ́n bá ní mo fi búra. wannashirati nashra afọwọ́ abúlé ọmọ abúlé ọmọ Mas'ud ó ní atẹ́gùn tún ọlọ́wọ́n bá tún fi ń búra torí pé atẹ́gùn ó máa ń ṣe náṣírù òjò tójò bá sú tẹ́sùjò bá ń bẹ ní sánmà ọlọ́run ọba yóò fi atẹ́gùn yóò fi spread ẹ̀sùn òjò yẹn cloud yẹn yóò fi fọn débi pé tójò bá fẹ́ máa rọ̀ gbogbo bí tọ́lọ́run fẹ́ kó dé àfàwọn àbúlé ọmọ mọ̀sánwó ọlọ́run ọba tún ń bòra wọn náà ṣẹ̀rọ tí náà ṣẹ̀rọ pé ọlọ́run ọba ni mo fi atẹ́gùn bòra èyí tó máa ń fọ́n òjò tó máa ń fọ́n ẹ̀sùn òjò ọlọ́run ọba ni mo fi búra ó sì ń bẹ inú àwọn àfọ́nímọ̀ tẹ̀sí tí wọ́n tún tu sí màláíkà. kò wá sí apẹ ẹnu lọ́dọ̀ gbogbo wọn lórí eléyìí gbogbo wọn ni wọ́n gbà kí màláíkà nìyẹn ń tọ́ka sí falẹ̀ fàárẹ̀ kọ́ tí fàárẹ̀ kọ́ afáwọn abdullahi ọmọ Mas'ud wọn lọ́lọ́wọ́n ọba búra pẹ̀lú àwọn màláíkà tí wọ́n máa ń ṣe òǹpinya láàrin irọ́ àtòdodo tọ́lọ́run bá ti rán wọn tí rọ́bà ti gbalẹ̀ ọlọ́run a sì rán màláíkà kán mòdòdó wá sáyé kán wá fún òjíṣẹ́ ọlọ́run kó máa pa àwọn yẹn síbi òdodo látara bẹ̀yẹn falfarẹ́kọ́ tí farẹ́kọ́ ọlọ́run bá búra pẹ̀lú àwọn màláíkà tí wọ́n máa ń ṣe òpinya láàrin irọ́ àtòdodo. kò sí iyèméjì kò sí ìyàpẹ̀ lórí èyí náà páwọn màláíkà lọ́wọ́ bá ń sọ. So fàlmùlùkìyà ti dìkìrọ́ ọlọ́run ní mo fi búra àwọn màláíkà tí wọ́n máa ń mú ìrántí wá kí ni ìrántí oná ìníwé ọlọ́run oná lọ̀rọ̀ ọlọ́run oná ìníṣẹ́ tọ́lọ́run bá ràn wọn ọlọ́run bá ní mo tún fi wọ́n búra ọ̀dọ́rán àwọn táwọn màláíkà máa ń mú wá ọ̀dọ́rán ó lè jẹ́ wípé ọlọ́run ọba kó fúnni láwùjáre kọ́lọ́run kó rán màláíkà kó wọn wípé tọ́ èyí tẹ̀ ń a mọ̀ pé ẹ ni ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o sọ fànàbí ọlọ́run pé kó sọ fún wa èyí tẹ̀ ń ṣe yẹn má ṣe mọ́ àfihàn láwùjáre àwọn ọ̀dọ́rọ́ àbí kó ṣe wípé ìlérí ìyà ló mú wa màláíkà lè mú gẹ́gẹ́ bí mọ̀lẹ́ka Jibril gbàtọ́lọ̀wọ̀n bá ran sí anabi Ibrahim alayhi salatu wassalam bá ní ẹlọ́ọ̀bá anabi Ibrahim wípé yóò bímọ ìró òdùnú ni wọ́n mú wá bí wọ́n anabi Lut ni wọ́n ń gbà á lọ wọ́n ọdọrọrùn àwọn ọdọrọ níbi kẹ́nìkan ti ń sunkún ẹnìkan a sì máa rẹ́rìn bí ó ṣe máa ń rí nìyẹn alẹ́dí wọ́n lẹ́dí àdọ̀hákà wọ́n abíká ọlọ́run yóò pa àwọn ènìyàn kan lẹ́rìn yóò sì pa àwọn èèyàn kan lẹ́kún ọlọ́run dákun mọ́sẹ̀ máa pa wá lẹ́rìn jẹ́ kẹ́rìn wọn pọ̀ ju ẹkún wa lọ bọ́lá wọn bá ṣe máa ń ṣe nìyẹn torí pé n tó jẹ́ mùsíbà lọ́dọ̀ ẹnìkan fa nkọ́dí àbáyínáhù afáàdálẹ̀gẹ́ ìrìnà mọ́sọ́ ìbùkọ́ omi àyíndàkọ́ omi fàwa ìdún fa nkọ́dí àbáyínáhù afáàdálẹ̀gẹ́ ìrìnà mọ́sọ́ ìbùkọ́ omi. عند قومي فوائد mélòó mélòó ni tí wọ́n fẹ́ tó sì jẹ́ pé ibẹ̀ lórí ilé tẹlómi wà ìyàwó tí wọ́n kọ́ ọlẹ́ tó níwà rẹ̀ ọ̀dá bá sì fẹ́ àṣìdóbìnrin rẹ̀ lọ́dọ̀ ẹ̀ sọ omi fa wa ó dúró náà ó tí wọ́n mú iṣẹ́ wá wọ́n lè mú iṣẹ́ ìyà wá bákan náà ó sì lè jẹ́ iṣẹ́ ìkẹ́ ọlọ́run ọba ní mo fi àwọn màlẹ́kà náà mo fi wọ́n búra ọlọ́run ọba ní ẹ lọ mọ̀ ẹ jẹ́ kó dájú nítọ́lọ́run fẹ́ sọ fún wa gan nìyẹn tó fi ń búra ṣáájú kókó tọ́lọ́run fẹ́ bá wa sọ gangan ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí ọlọ́run kọ́kọ́ búra pẹ̀lú ọ̀kan nínú àwọn ẹ̀dá ẹ̀ tí ṣe màláìkà ọlọ́run ní tí mo fẹ́ kẹ́ gbọ́ yé tí mo fi ń búra látàárọ̀ ó náà ní wípé ìnàmọ́ tó àdùn àdáwà ọlọ́run ní dájúdájú gbogbo nǹkan tá a bá ń ṣàdéhùn yẹn pátá gbogbo ẹ̀ ni ó ṣẹlẹ̀ wípé wáyé padà kúrò láyé yóò ṣẹlẹ̀ pẹ́ lálàáfíà ńjọ́ kan tó bá di jọ́ kan ẹ̀ ní lálàáfíà yóò ṣẹlẹ̀ ipò ẹ fìgbà kan ní lọ́wọ́ tó bá dìgbà kan kò ní sí gbogbo ẹ̀ ní ó padà wá ṣẹlẹ̀ innama tu'aduna la pàápàá jùlọ gbogbo ń ta bá ń ṣàdéhùn lẹ́yìn ikú inú sàárè agbẹ̀yìn dìde ẹ̀ṣẹ̀ ṣòròṣẹ̀ yín ọmọ náà wọná ọmọ àlìjọ́nà ó wà àlìjọ́nà gbogbo ẹ̀ pátápátá la làwọn akẹ́ gbogbo ẹ̀ ò ní sẹ́kù kan láì ní í ṣe fa ìdá nojú mu tumisat ọlọ́run ní ẹ jẹ́ ká gbé níbi tí ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọlọ́run bá ní fa ìdá nojú mu tumisat gbogbo tí ń jẹ́ ìràwọ̀ pátápátá lọ́dọ̀ ọlọ́run òṣùpá ìràwọ̀ ni oòrùn ìràwọ̀ ni akálàsì wọ́n kàn tóbi jura wọn lọ ni ìràwọ̀ lọ́lọ́run ọba ka gbogbo ẹ̀ sí ìràwọ̀ kọ̀ọ̀kan náà òun ní ń jẹ́ òun ló tún láwọn nǹkan àwọn ìràwọ̀ tó tó so mọ́ ìràwọ̀ kọ̀ọ̀kan stars wà galaxies wà gbogbo àwọn nǹkan wọ̀nyí pátá ìràwọ̀ ní gbogbo wọn tó fi dórí òṣùpá tó fi dórí òrùn heart ilé ayé táwa wà yìí ìràwọ̀ ìràwọ̀ tó ní olóṣùpá oòrùn àwọn méjì wọn òṣùpá ń tàn oòrùn ń tàn mọ́lẹ̀ ó ní òjékílẹ̀ ayé òṣòkùn abẹ́ẹ̀kọ́ ó lẹ́yọ̀ kan ayé mi ń bẹ ẹ́ tó yẹ kébi mẹ́fà ló ní ọlọ́wọ́n bá ní ti kọ́kọ́ bẹ̀rẹ̀ mi nígbà tí gbogbo ìmọ́lẹ̀ tó ń bẹ lára àwọn ìràwọ̀ yẹn ìdá dáhàbà dọ̀wùhù ẹ̀yẹ́ dọ̀wùhà nígbà tí ìmọ́lẹ̀ ara àwọn ìràwọ̀ yẹn tá a bá mú kúrò òṣùpá ìmọ́lẹ̀ tí àṣẹ ìmọ́lẹ̀ tí ń bẹ lára òṣùpá àmúkúrò àṣẹ ìmọ́lẹ̀ tí ń bẹ lára oòrùn tá a bá mú kúrò ibi tẹ́ ti mọ̀ wípé ayé ti fẹ́ parẹ́ nìyẹn fún ìdánù ojú àfáà ní àfáà wa wọ́n ní mahyu nuriha wa dhahaba maha nuruha wa dhahaba dawuha wọ́n nígbà tí ìmọ́lẹ̀ rẹ̀ tó bá tó bá parẹ́ tí ìmọ́lẹ̀ rẹ̀ tó bá lọ tí ò sí ìmọ́lẹ̀ kankan lára ẹ̀ mọ́ ọlọ́run ọba ní nínú àwọn nǹkan tí ó kọ́kọ́ máa ṣẹlẹ̀ nìyẹn kí ni ó tún wá tẹ̀lé ọlọ́run ní ẹ̀tún lọ mọ̀ nígbàtí sánmà wà ìdá sánmà òfúrìjá nígbàtí sánmà bá lu tó fàya alfariju athakubu kí nǹkan lu ló ń jẹ́ bẹ́ẹ̀ wà ìdá sánmà òfúrìjá nígbàtí sánmà bá lu tó fàya tó bí ìgbà tá ti gbó tó bẹ́ẹ̀ pẹ́ẹ́ ọlọ́run ọba ní gbogbo ń ta sọ ilẹ̀ àwa kí yóò ṣẹlẹ̀ náà. wà ìdálẹ́ jìbáàlù nọ́sífàt ọlọ́run nígbà tí àpáta àwọn òkè ńláńláńláńlá nọ́sífàt tí wọ́n bá kú dànù bí eérú tí ò ní sí orí pa rẹ̀ kankan mọ́lẹ̀ ìtumọ̀ nọ́sífàt nìyẹn kí nǹkan ó parẹ́ kó mọ́ kó nǹkan kan mọ́ ọlọ́run sọ láyé kanú alukur'an sọ́tò tọ́ wa yas'alunaka anil jibal ẹ kul yansifu rabbi nasfa sọ́tò tọ́ wa ọlọ́run ọba láwọn èèyàn wọn béèrè bí ọlọ́gbà tẹ̀ láyé ó parẹ́ bó wà láwọn òkè ńláńláńlá yìí ṣé òkè ńláńlá yìí tó náà parẹ́ ni ọlọ́ni yas'alunaka anil jibal àwọn èèyàn wọn béèrè pé bó o ní tọrọ òkè. Okay bóò ni táyé bá parẹ́ bóò ni tòkè ó ṣe rí ọlọ́wọ́n bá ní ẹ sọ fún wọn yansi fún arọ bí náà sífà hàn. yansi fún arọ bí náà sífà. ọlọ́wọ́n bá mi yóò ku òkè náà dànù náà sífà ní ti kúkú dànù tírí pa tí ojú tracy sire onísìnbẹ̀mọ́ ẹ ní sèṣì kọjá kẹrù kókè tí wà ń bírí bọ́lọ̀wọ̀n bó ṣe ṣe ní ọlọ́wọ̀n bá ní ìdá léjì bá lọ́nà ó ṣe fàtì nígbàtí òkè tó bá di ló fi jẹ́ wípé ẹni tó bá fẹ́ kọ nasfat sílẹ̀ ẹ mẹ́jà lọ kọ́ ní nusifati o torí pé abbreviations ní nasfat mọ́ àgbẹ̀bọ̀ fẹ́ kọ́ ní kíw ọwọ́ àlọ́kọ́ nọ́ọ̀n sìn fáàtà Nasfas abbreviations ní is ókọ ókọ tó pọ̀ ni wọ́n mú lẹ́yìn ọkọ̀ọ̀kan ṣùgbọ́n wà ẹ̀gbọ́n kódà wà ní Kùránì gan wáyé ìdàlejò ìgbà NASFAT NASFA èyí sẹ̀rí rẹ̀ ní ìpele yóò wáyé ìdálẹ́jì bá lọ́nà ṣe ọlọ́run nígbà tí a bá ku òkè dànù a kú dànù ní kúkú dànù tí ò ní sérípa rẹ̀ kankan lẹ̀ mọ́ láéláé ọlọ́run ní ìyẹn náà yóò padà wá ṣẹlẹ̀ wà ìdá rọ́sọ́lọ́ kẹtàt ọlọ́run ọba ní nígbà tá a bá fòpin sí gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn tó jíṣẹ́ kan bá lọ ìkan adé tí kan bá lọ ìkan adé tí kan bá lọ ìkan adé tó bá wá yá tí kan bá ti wá ìmí ò wá mọ́ ìyẹn ti ṣẹlẹ̀ oní ìlànàbí wa Muhammad sallallahu alaihi wasallam tá a bá ti fi àsìkò sí pé lẹ́yìn ìtẹ̀ ìmí ò wá mọ́ lànàbí sallallahu alaihi wasallam ànábì ní bu'istu ẹ́ eh? ana wàsáà kàhàtẹ́yìn anábì ní wọ́n gbé mi dìde àsìkò tí wọ́n gbé mi dìde sásìkò táyé ó parẹ́ bó ṣe rí síra wọn ni tá bá ti wò yí lẹ́yìn kélé yóò lọ kí n lọ tán báyìí táyé ó parẹ́ náà ni ọlọ́run ọba fi sọ pé wà ìdá rọ̀ṣọ̀lọ̀ kẹtàtì nígbà tá a bá fi òpin tá a fàsìkò sí gbogbo ohun tí ń jẹ́ wíwá àwọn òjíṣẹ́ ọlọ́run ọba lórílẹ̀ pé àsìkò yín ti tó òjíṣẹ́ ọlọ́run ọba kankan ní wá máa lè yá omi ni ó jí láti ọlọ́run ọba ní gbogbo àwọn nǹkan wá ń ṣe yìí sánmọ̀ ó àòkúta ńláńlá gbogbo wọn kú dànù àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n bá wọn ò dópin òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní wá ilé ayé má gbogbo àwọn nǹkan tá à ń ṣe yìí kò sí torí ìdí kan tá a fi ń ṣe bí kì í ṣe torí ilé ayé ìyá o mẹ́lẹ́ o ṣe láti nítorí ọjọ́ kan tá a ti fi òǹkà tá a ti fi tó ti ní àjàlá ǹjẹ́ ẹ mọ ọjọ́ náà lé ayé yọmí ni ó jinlẹ̀ àti nítorí ọjọ́ tá a ti fi àmì sí ọjọ́ tá a ti fi gbèdéke sí torí péjọ́ náà ó ṣẹlẹ̀ ní gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tá a kà síwájú yìí òní fi ń ṣẹlẹ̀ tó bá ti ṣẹlẹ̀ yóò máa ṣẹlẹ̀ tẹ̀léra wọn ni tí ó fi wá di lé ayé yọmí ni ó lè yọmí lọ fọ́sílì ọjọ́ wo lọ́jọ́ tá a láti fàṣìkò sí ọ̀ ó náà ní yọmí lọ fọ́sílì ọjọ́ tí a ṣe òǹpinya láàrin ọmọ ènìyàn àtayé lọ́jọ́ tá a fi òǹpinya láàrin ọkọ àtìyàwó lọ́jọ́ tí òǹpinya yóò ṣẹlẹ̀ láàrin bàbá àtọmọ yawma yafirru al-mar'u min akhihi. ọlọ́wọ́n bá ní yawma yafirrul mar'u min akhihi ọlọ́wọ́n níjọ́ tí ọmọ nìyàn yóò máa sá fún ọmọ ìyá rẹ̀ wa ummihi wa abihi bàbá àtìyá ọmọ nìyàn ó máa sá fún wọn. olólùfẹ́ rẹ̀ ọ̀wọ́n the only sort in your soap ṣé sọ́ọ̀tì náà you only sugar in your ah. na gbogbo tó owí ẹ mọ̀ sáfúra níjọ́ náà likuli yaomi likuli morele mene omi yaoma ibe ṣa'anu yọgbọ kò sí tó fàájú pé toníkàlùkù tó gẹ̀ẹ́ níjọ́ náà èmi tó mi lẹ́rù má dìkun ni tọ́rọ̀ rẹ̀ ò bá bọ́ bá wá wà lìjẹ́ náà tọ́gbà ìyàwó mi ń kọ́ tọ́rọ̀ rẹ̀ bá yanjú tán lóòótọ́ rántí ẹ̀ tọ́lọ́ bá wá sí ìyàwó rẹ̀ náà ló máa lìjẹ́ náà kó o tó sọ ọ́ bá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìdùnnú wo ló tó bẹ́ẹ̀ níjọ́ náà jàmọ́ o wò ìyàwó lẹ́gbẹ̀ẹ́ o wò àwọn ọmọ rẹ wò àwọn òbí rẹ wò àwọn ẹbí rẹ ọlọ́mọṣà ọlọ́run ọba nílé yaomi lefosle now. lèyàwómi lefosle ọjọ́ tá a wí ọjọ́ tá a kó gbogbo àwọn èèyàn jọ ṣùgbọ́n a padà wá separate wọn níbàámu ṣiṣẹ́ tó ní kálukú bá ṣe lèyàwómi lefosle ọjọ́ tá padà pín A categorize yín ìpín ìpín á wà á pin yẹn kì í ṣe pówó láàfin pin níjọ́ náà kì í ṣe pò láàfin pin níjọ́ náà kódà kì í ṣe mọ̀ ìmọ̀ téèyàn bá mọ̀ tó fi ṣiṣẹ́ yóò wúlò níjọ́ náà kàtígórì àwọn onímọ̀ tí wọ́n lo ìmọ̀ wọn kàtígórì tí wọ́n tún ga ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n jọta wí gbogbo téèyàn bá wá ní téèyàn fi mọ̀ káàyàn kún tó o bá fi ṣe tọ́lọ́n kò lè wúlò níjọ́ náà iṣẹ́ tí kó wá bá ṣe ó ní wọ́n fi categorize kó wá ní ó fi pín kó wá ìyẹn lìyẹ omi ìfọ́sílẹ̀ á yufarriquna bayna an-nas bi a'malihim ọlọ́wọ́n wọ́n máa pín àwọn èèyàn níbàámu bí iṣẹ́ kó wá bá ṣe rí níjọ́ náà. ọlọ́wọ́n bá ní wa ma adraka ma yawmul eré ànábìta ni yóò fi mọ̀ ọ́. bó o lo ṣe rò péjọ́ náà ó ṣe rí náà bó o lo ṣe rò péjọ́ náà ó lágbára tó níjọ́ tá ń pè níjọ́ òǹpinya yìí níjọ́ tá pè yín sọ́tọ̀ọ̀tọ̀ ní sọ̀rí ta ló fi ibi ṣẹlẹ̀ ẹjọ́ náà bí ó ṣe ta ló fi mọ̀ rẹ̀ bí kì í bá sọ lọ kò mọ̀ gbọ́ bí ọlọ́run ní tí mo kàn fẹ́ sọ fúnra ànábì nípa ajọ́ náà ni wípé gbogbo ẹnikẹ́ni tó bá pọ̀rọ̀ lọ wọn bá nírọ́ tó bá nírọ́ ni ta ló lọ ọ̀run tó bọ̀ yóò kábàámọ̀ níjọ́ náà. wáyé ló ń òmá ẹ̀dẹ̀ lẹ́lẹ́lẹ́ mọ́ ká. ọlọ́run egbé ìgbéjìnà sí kí kó mọ̀ bá gbogbo ẹni tó bá pọ̀rọ̀ lọ wọn bá nírọ́ níjọ́ náà torí gbogbo ohun tó sọ pé kò ní ṣẹlẹ̀ ọlọ́run bá ní gbogbo ẹni tó ní rọ́lọ́rọ́ ọlọ́run nígbà tó ń bẹ láyé ègbé ìgbéjìnà síkẹ ọlọ́run kó mọ̀ bá níjọ́ náà. alam nukhlikil awwalin thumma nutbi'uhumul akhirin kadhalika naf'alu bil mujrimin wailu yawma idhin ọlọ́run ọba alámúlù ilé kílẹ̀ àwàlí ẹ̀yọ́ ọmọ nìyàn kílẹ̀ ẹ̀fọ́ ọlọ́run ọba pèrí bí tijọ́ gbẹ́dà kìámù ò bá yé yín sebẹ́yìn náà ti gbọ́ nínú tàpá wọn kan ti wáyé tọ́lọ́run pa wọ́n rẹ́ sebẹ́ ti gbọ́ rí bí tijọ́ gbẹ́dà kìámù ò bá ti ṣẹlẹ̀ tí ò yé yín ọlọ́run alámúlù kílẹ̀ àwàlí gbogbo àwọn baba ńlá baba baba yín àwọn dàmọ́ alamunuhulikele awale àwa la pa àwọn tó bí yín ẹnìkọ̀ọ̀kan wa ta dúró ń bì ta bá ní bàbá tó bí ọ ń kọ́ ọ ń bẹ bàbá tó bí òun kọ́ tó bá fi ló ń bẹ bàbá tó tún bí yín kò lè sí mọ́ ọlọ́run ọba ní ṣe báwa la pa àwọn tó ṣáájú yín àwọn baba ńlá baba yín àwọn ọlọ́run ọba la pa wọ́n wọ́n nífọ̀ wọ́n lè kánná wọ́n lágbára wọ́n lókìkí wọ́n nípò ọlọ́run ọba làwọn dàmọ́ kí ló dé tẹ́fí wọ́n ń ṣe iyèméjì lórí ní tọ́lọ́run ọba lòun fẹ́ ṣe ọlọ́run ọba ní ẹ̀wà yìí òun ó pa ó dẹ̀ ti ń pa àwọn kan ọlọ́run ọba ní alámúnú líkìlẹ̀ àwọ̀lẹ̀. ṣe báwọn ọlọ́run ọba àwa náà là pa àwọn tó ṣáájú yín tí wọ́n kọ́ tọ́lọ́ àwọn là pa wọ́n run àwọn tó ti wáyé ṣáájú yìí tí wọn ò sí mọ́ àwa la mú wọn kúrò ń bẹ̀ tó mẹ́nu ti fi ọ̀hún láàfẹ́rí. àwọn tó tún bọ̀ lẹ́yìn náà tó ṣẹlẹ̀ sáwọn tó ṣáájú ń bẹ ń bọ̀ wá ṣẹlẹ̀ sí kó wá tó bá dìgbà kan gbogbo àwa tá a dóyè á padà dìtàn táwọn ọmọ ti ń bọ̀ lẹ́wọ̀n pé nígbà ayé lágbájá gẹ́gẹ́ bá a ṣe ń sọ pé gbà ayé àwọn kan lásìkò táwa náà wáyé ló fi jẹ́ pé innamal mar'u hadithun ba'dahu fakun hadithan hasanan fakun hadithan hasanan innamal mar'u hadithun ba'dahu fakun hadithan hasanan liman wa'a naam innamal mar'u hadithun ba'dahu ọmọ ènìyàn ó padà di ọ̀rọ̀ ṣùgbọ́n kọ́nìkàlùkù gbìyànjú ká jẹ́ ọ̀rọ̀ dáadáa táwọn èèyàn máa sọ nípa àtàbá síbẹ̀ ọlọ́run ní alámúlìkìlẹ̀ àwòwálì ṣé kìí ṣàwàlà pa àwọn tó ṣáájú yín run ni ní tí wọ́n ṣe lókù nísìn túnmọ̀nù ti bí rúùmù láàkiri àwọn míì tó tún bọ̀ lẹ́yìn náà á padà mú wọn pàdé wọn náà ló jẹ́ pé tánàbí sallallahu alaihi tánàbí bá lọ síbi tí wọ́n itẹ́ tánàbí bá sàdúrà fún wọn tán anábí ọwọ́ anítọ̀ wa inna insha allahu bikum lahiqun anábí onítọ̀ àwa náà tá ń sàdúrà fún yẹn láìpẹ́ afẹ́ dára yín náà anábí ọ sọ yun kí wà kẹ́mi rẹ̀ náà lè mì ìyẹn túmọ̀ sí pé àwọn tó ti ṣáájú ọlọ́run ọba ní alámúlíkìlẹ̀ awalí yẹn ṣé kìí sá àwa la pa àwọn tó ṣáájú yín àwa la pa wọ́n run àwọn náà ti lólẹ̀ ayé bẹ́yìn náà ṣe ń lò yìí thumma nutbi'uhumul akhirin àwọn ìran tó tún tẹ̀lé wọn náà àwọn dàmá kadhalika naf'alu bil mujrimin gbogbo àwọn tó yà ọ̀daràn sọ́lọ́hún lẹ́nìí tí wọ́n ń takò ìfẹ́ ọlọ́run tí wọ́n ń pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ lẹ́nìí bá a ṣe ṣe sáwọn tó ṣáájú bẹ́ẹ̀ náà láti ṣe fún wọn bọ́lá òun ṣe ṣe fún Fáráò kò yéé ṣe bẹ́ẹ̀ fún gbogbo alágbára ayé tí ń fi àjọ mọ̀làkejì lẹ́nìí bọ́lá òun ṣe ṣe fún Fáráò agbára àjọ náà tún bẹ́ẹ̀ lóbi jẹ́ pé tẹ́nìkan bá ń ṣàkóso ẹ fi ilẹ̀ ẹ mọ̀lẹ́ ẹ bàjá torí pàgbára yín ò ní ka ṣùgbọ́n agbára ọlọ́run ọba agbára ọlọ́run ọba ka làáfà fi sọ pé látàtúlẹ̀ máa ń ná ìdá máa kó tàbó kó jáde rán ìmú yàrá jẹ́ òkú bá ìlànà dàmí. látàtúlẹ̀ الأنام عيناك والمظلوم منتبع يدعو عليك وعين الله لم تنم يدعو عليك وعين الله لم تنم أنام عيناك والمظلوم منتبع àfáà ní tó bá lágbára àti ṣàbòsí mọ́ṣàbòsí ẹlòmí àmọ́ abẹ́lé ni pé tó ń bá fìyà jọ òṣẹ́ni tí ó bí òun léèrè òsì lágbára àti bí léèrè náà fọ̀rọ̀ rẹ̀ lọ́lọ́run lọ́wọ́ filẹ̀ ọlọ́run bá fi tọ́gbà alámúnà olékèlè wàlí ti báwa àwọn tó ṣe bíi tiẹ̀ ṣáájú ti báwa la pa wọ́n rẹ́ tó máa nú ti bí wọ́n wọ́n lọ́ àkèrè àwọn tó tún tẹ̀ láwọn yẹn nínú àwọn ọ̀ràn tí wọ́n ṣe bẹ́ẹ̀ ó ní ta ṣe fún wọn kàdáàlẹ́ kàná fọ alọ́bẹ́ òjìrì bá a ṣe ṣe yẹn náà láṣẹ padà ṣe sáwọn tó ń bẹ lẹ́nìí náà tí wọ́n níbo ònítọ́ lọ́wọ́ bá ṣe jẹ́ lóògùn jẹ́ pé ẹni tó bá mọ lọ́hùn èèyàn é ṣépè ó lè bẹ́ẹ̀ nìkan kan jà ẹ filẹ̀ kàdáàlẹ́ kàná fọ alọ́bẹ́ òjìrì ní wáyé lóyún yàwó máa ń dẹ̀ lẹ́lẹ́ ألم نخلقكم من ماء مهين فجعلناه في قرار مكين إلى قدر معلوم فقدرناه ونعم القادرون ويل يومئذ للمكذبين alam nakhluqukum min ma'in mahin ọlọ́wọ́n bá ní ẹ̀yìn èèyàn kí ló dé tẹ́ ẹ̀ mọ títóbi ọlọ́run kí ló dé tẹ́ ẹ fojú rénà agbára ọlọ́run ṣe é jù báyìí náà lọ ni ẹlòmíì ń bẹ tó bá ti wà nípò àjọrẹ ẹ lójú wá di pírẹsidẹ́ǹtì ńgbà yẹn wá ń kọ́ ojú ti ń sùn ti ń wàtọ́ ọ̀dán tí ń ṣe gbọ̀nsẹ̀ tí ń ṣe rànà kọ̀tán tó sọ nǹkan kan lánàá tó ti gbàgbé lónìí kí la fẹ́ gbéraga sí kí la fẹ́ jọra wa lójú sí ọlọ́run ọba ní alam nakhluqukum min ma'in mahin ọlọ́run ọba ní ṣèbáwá la dá yín láti ibi omi yẹpẹrẹ omi tí èèyàn ò fẹ́ kó yí yẹn lára tí wọ́n bá sẹ́yìn kan lè ó dìnnà rẹ̀ àbí ibẹ̀ ló sì ti wá ọlọ́run bá ní alam nakhluqukum min ma'in mahin béèyàn bá ń jẹun lọ́wọ́ bọ́ọ̀mọ bá gbẹ́kun lémú gan yóò sì máa rìnyàn lọ́kàn bẹ́ẹ̀ sì ni ìwọ ti gbàgbé wípé àpèjúwe irú ibi tó ti wá nìyẹn tó ti wáyé téèyàn bá ronú ìpìlẹ̀ rẹ̀ gan kò yẹ ká gbéraga kò yẹ kéèyàn ó sọ pé òun jẹ bákan annasu abúrúmù adamu wàlẹ̀ ọmọ hawa annasu méjì àti tẹ́mọ́sílẹ̀ akífáwọ́ abúrúmù adamu wàlẹ̀ ọmọ hawa abúrúmù adamu kò sí tó fẹ́ ṣe fáàrí sí gbogbo wa àtọ̀dọ̀ ádámù àti kódà àfáà tó wá parí ẹ̀ téèyàn bá tiẹ̀ fẹ́ ṣe fáàrí ẹ̀hẹ́n. wà á yà kún láwùmú fi àṣìlè ṣàrọ̀ fún tẹnu wàlmáwò yóò fa àfihàn nàbẹ̀ fàtẹ̀nù wàlmáwò àfààní téèyàn bá tiẹ̀ fẹ́ ṣe fáàrí anasu méjì àti ìtẹ̀mọ́tẹ́lẹ̀ akẹfà o abo ọmọ Ádámù wálé ọmọ Háwà nítorí àsìkò ọlọ́run ọba ní ẹ lọ wo ibi tẹ́ ẹ ti wá a ní okírun olóòráyè olásọ rẹ ó dọ̀tí a ní kò forí kanlẹ̀ fọlọ́run olára rẹ olórí rẹ ó dọ̀tí wọ́n ní kó o borí ìwọ obìnrin ọláwọn èèyàn nílé appreciate beauty rẹ alámúnákúlókọ́kọ́ mi máa ẹlòmíín sọ wípé nínú Islam tó ń jù láyé ni kóbìnrin ó bojú ìwọ ti gbàgbé pé dọ́tẹ̀ èèyàn bá fa ayé lẹ̀ àtọkùnrin àtobìnrin gbogbo wa lábòjú alámúnákúlókọ́ mi máa ẹ̀mọ́ kódà kí lorúkọ rẹ̀ Eh, ngosi onye náà ó bójú níjọ́ náà alamnakulukun mi máa ń mọ̀hí ní tó sì kórira jù láyé nìyẹn kódà wárẹ́lẹ̀ àtọkọjá yóò fẹ́ lè sí tọ́sí ó ti gbagbe wípé alamnakulukun mi máa ń mọ̀hí ọlọ́wọ́n bá ní àwa la dá yín lati ibi omi kan tó yẹpẹrẹ omi ẹ̀gbin omi mọ́jọ ó kàn mí la omi ẹ̀gbin sọ̀hún ibẹ̀ ni gbogbo àti president inú yín àti gọ́fúnà inú yín àti chairman local government inú yín àtàfà inú yín àtọmọ akéwò inú yín alamnaklokum mimma ìsìfọ́ọ̀mù bẹ̀yẹn kì í ṣe pọ́lọ̀ ń béèrè béèrè ìsìfọ́ọ̀mù bẹ̀yẹn ọlọ́run ọba ó ń fi sùn wá níbìran ní. Ni ṣé kìí ṣe pé sórí yín pé báyìí nkárí alamnamukun mímọ ìmọ̀hí wàtà òbí rí ṣé gbígbà tí òbí ń bi ọmọ ẹ̀ léèrè pé kìí ṣe mi mo bí ọ ni àhílẹ̀ bí mi vat on the nine January kìí ṣe tó ń béèrè nu ó fẹ́ kó rírì ó fapò òní ti sọ alam ṣé kìí ṣe mi mo bí ọ ni ọlọ́wọ́ bá lam nakhluqukum min ma'in mahin faja'alnahu fi qararin makin ọlọ́ nígbà tá àwa jẹ́ kó mi yẹn kó sàn dànù àwa tún fi omi yẹn fi qararin makin a fi sí àyè kọ̀rọ̀ọ̀rù àyè ibi tí àyè ò ti gbà tí ó fi ríbi dúró makíni títẹ̀mkíni ń bẹ fún bẹ́ẹ̀ ìtumọ̀ makin ó náà ni kí ààyè ó gbààyàn níbì kan béèyàn bá fẹ́ lọ wájú kórí wájú lọ béèyàn bá fẹ́ lọ ẹ̀yìn kórí ẹ̀yìn lọ ó fẹ́ lọ ẹ̀gbẹ́ ó rẹ̀gbẹ́ lọ ọlọ́wọ́n bá ní omi yẹn àwa lọ fi sáàyè níbo láàyè náà ó ní ilé ọmọ nínú obìnrin àwa lọ fi omi òun a fi síbẹ̀ omi yẹn wá wà ń bẹ̀ ó wá ń dàgbà bí ṣe ń dàgbà nílé ọmọ ń fẹ́ sí mọ̀kín torípa àti ní ààyè ó gbà ń bẹ̀ ọba àjẹ́ méjì mọ̀kín ni àyè ò gbà tí ò bá sì lọ dúró sáyè yẹn àyè ò lè gbà tó bá lọ dúró sí fẹlópíà tube tó bá dún bẹ́ẹ̀ ẹ rí i pé tó bá ti ń develop obìnrin yóò ní problem torí pé ibi tó lọ dúró sí yẹn kì í ṣe kọrọ́rìn mọ̀kín ọlọ́ni fọjá náà fi kọrọ́rìn mọ̀kín àfi ọmọ yẹn sí àyè kan táyé ó ti gbà lẹ́ẹ̀fì rí i pé tóbìnrin bá ń sáré lọ tó lóyún tó bá ṣubú lulẹ̀ kó tó di pé ṣuṣubú lulẹ̀ yẹn yóò affect ọmọ yẹn ṣuṣubú yẹn pọ̀ ni kò sí tó wà ń bẹ̀ ní wípé àwọn onímọ̀ embryology wọ́n jẹ́ kó yẹ wá wípé nínú oyún ilé ọmọ yẹn àwọn omi kan ń bẹ̀ ń bẹ̀ tí ń yọ báyìí ó ń bẹ̀ ń bẹ̀ tí obìnrin yẹn bá ṣubú kíkùn yẹn ó tó délẹ̀ omi yẹn ó ti kọ́kọ́ débẹ̀ ọmọ yẹn yóò léfò lórí omi yẹn kì í so òun gangan bí kùn yẹn bá lulẹ̀ òun gangan kọ́ ní ó kàn omi yẹn ni yóò kàn kò ní kàn fatabaraka Allah ọlọ́run tó tó sọ láàyè yẹn ni wọ́n sọ pé kò lè sọ ọmọ lẹ́nu wọ́n ní tó bá fẹ́ travel kò di tí a mara ó yẹ kó o béèrè bẹ nínú tí mara níjọ náà àbí nígbà wọn ò sì gbẹ́rẹ́ seventy one sí ọ lórí àáké ni wọn ò sì fi sin kí ni ìdí tó fẹ́ fi sin síbẹ̀ torí kọ́wọ́ amọ̀bà àká ọ gbogbo ìgbà tó wà ń bẹ̀ yẹn ta ló ń sọ nígbà náà ọlọ́nífàjà àlìná ó kọ́ra rẹ̀ màkì àwọn ọlọ́run ọba la fi omi ọ̀hún àfi sáàyè kan níbi táàyè ó ti gbà á. yóò máa jẹ níbẹ̀ yóò máa mu níbẹ̀ yóò máa yàgbẹ́ ńbẹ̀ yóò máa tọ̀ ńbẹ̀ yóò máa ṣeré ńbẹ̀ bí wọ́n bá bi wá léèrè nígbà tá à ń bẹ nínú ìyá wa wípé tóbi tó báyìí á ní òsì mọ́ torí pé àkulẹ̀ rí kan rí tẹ́lẹ̀ nítorí pé a fẹ́ wẹ̀ a wẹ̀ a fẹ́ su a su èyí tó ń wù wá jẹ ni ó mọ̀ wù yá jẹ bí nǹkan kan ti wù jẹ nínú ah, ìwọ náà kọ́ ọmọ tí ń bẹnu yẹn lẹ̀fọ́ wù ú jẹ ọlọ́run wà ní kọ́ wáṣọ kan tiẹ̀ bẹ́ẹ̀ ọmọ yẹn ó sì máa jẹ̀fọ́ kò lọ́wọ́ tí ó fi ṣiṣẹ́ kò lẹ́sẹ̀ tí ó fi rìn tọ́ba ti fẹ́ jẹ̀fọ́ yóò sì máa jẹ́ wàfẹ́ àǹfọ́sẹ̀kùn àfàlàtò wá sí ń bẹ lára ara wa kò nídìí mérekù kankan káàkiri ọlọ́mọ sì wà lọ́nà ò nídìí mérekù kankan ara rẹ̀ nìkan gan ronú bó o ṣe ń jẹun ronú tó ń jẹ ń dà oúnjẹ tó jẹ tó dùn tó wù ọ́ jẹ yẹn tó dùn yẹn nígbà tó bá yà á tán ó sì máa sá fún ìwọ rèé tó fẹ́ jẹ yẹn ìyẹn tó da ọbẹ̀ ẹ̀gúsí ẹran tọ́kì ẹran ẹyẹ ẹran ẹja gbogbo ẹ̀ ló pé síbẹ̀ ó tún fi fáfáì láìfù sí ó tún fi gbá sí ó fà gbogbo ẹ̀ ló kó síbẹ̀ ó tún palẹ̀kùn dé kálejò mọ́ bàbá mẹ́ ẹ rí i pé inú rẹ̀ ó máa dùn tó bá ti fẹ́ dùn dàbí bẹ́ẹ̀ kọ́ yóò sùn oúnjẹ yẹn mọ́ra ṣùgbọ́n gbà tó bá dùn oúnjẹ yẹn tán kó lọ tọ́lẹ̀tì abọ́ yẹn kó ya oúnjẹ yẹn síbẹ̀ tó bá ya oúnjẹ yẹn síbẹ̀ ẹni kó tún wá sùn oúnjẹ yẹn mọ́ra kò ní lè sùn mọ́ra mọ́ gbogbo àwọn nǹkan yẹn ọlọ́run ọba fi ṣe wáàsí fún wa ni gbogbo nǹkan tí ń dùn yẹn ká ká pọ́n mọ níwọ̀n. gbogbo nǹkan tó jẹ́ yòdòyòdò tí máa wù yẹn yẹn ọlọ́run bá fẹ́ ká pọn lé mọ níwọ̀n gbogbo ẹ̀ náà ló padà níyọnu nínú ọlọ́run ọba ní ilá kọ́dárì màálùún. nígbà tá a bá ní kọ́mọ ó máa bẹ nínú ìyá tá a fi omi náà sáàyè kan níbi tá a yẹ ó ti gbà á kò wá ní máa lọ níbẹ̀ lọ gbére. tọ́lọ̀nba lọ ní kó máa wà ń bẹ̀ tó bá ti ń ju oṣù mẹ́sàn-án lọ ó ọdún kan ó ń di ọdún méjì wàhálà dé àbí wàhálà òde ọlọ́wọ́n bá ní àwa ní kó mi ó wà ń bẹ̀ tó bá ti yá yóò yíra padà yóò di gbogbo tọ́lọ̀ ń fẹ́ ní kó máa dà yóò di odidi ẹ̀dá èèyàn tó bá ti wá tásìkò tí ó kúrò ọmọ yẹn fúnra rẹ̀ yóò àmọ́ forí sọ ibi tí ó ti jáde yóò máa forí sọ yóò máa forí sọ tó bá ti ń forí sọ àwọn omi kan ó máa jáde láàárọ̀ obìnrin obìnrin yóò ti mọ̀ pé àlejò fẹ́ dé ọmọ yẹn mọ̀ mo ti fẹ́ wá o mo ti fẹ́ wá o ọlọ́run ọba nítorí pé àsìkò tọ́lọ́run ní yóò wá ó ti pé ìlà kọ́dáre màálùm àti fi gbèdéke sásìkò tí ọmọ kọ̀ọ̀kan nínú oyún àsìkò tí ó lò ó ti ní kọ́dàr ìmọ̀ kójósù mẹ́fà àbí kójósù mẹ́sàn-án ìmí wá ń bẹ ó lè ju bẹ́ẹ̀ lọ ọmọ bí ọdún mẹ́ta ni ìmí ọdún méjì ọ̀kan náà àwọn àyímọ̀ nínú àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin ọ̀kan nù wọn yóò fẹ́ lò tó ọdún kààbọ̀ àbọ̀dún méjì ká tó bí òun náà ìlà kọ̀dàrí màálù àsìkò tó lọ ń pè bùbù fóun pé yóò wáyé nìyẹn ṣùgbọ́n èyí tó kọ́ mọ̀ òun náà ni pé ó lè jóṣù mẹ́fà ó sì lè jẹ́ oṣù mẹ́sàn-án tásìkò tí ó bá wá jáde bá ti wá tó tásìkò tí ó bá jáde tó bá ti wá tó fakọ̀dàrínà fanimẹ̀lẹ́kọ̀dìrú a wàá pè gbogbo gbogbo ètò ẹ̀ pátá ibi tẹ́ ẹ̀ sí sínú ilé ni wọ́n bì sí ni sínú ọkọ̀ ni wọ́n bì sí ni sí hospital ni wọ́n bì sí ni sínú tọ́lẹ̀tì ni wọ́n bì sí ọmọ mi ń bẹ tọ́lẹ̀tì ni wọ́n lọ bí sí pẹ̀lú àníyàn pé wọ́n fẹ́ pa á ṣùgbọ́n lọ́ni yóò padà jẹ́ èèyàn láyé fàkọ̀dáre náà fanẹ ìmọ̀lẹ́kọ̀ ni lóun jẹ́ pé nọ́ọ̀sì òróge kankan ṣe obìnrin ní bímọ ẹ̀ fúnra ẹ̀ ó kàn ń ràn lọ́wọ́ ni ó ń gá ìdí ẹ̀ ni àwọn ìyá wa láyé ìjọ wọn akó sínú ilé wọn abímọ wọn ajáde àwọn bímọ o nǹkan kò sì í ṣe wọ́n ẹ má sì mí gbọ́ mi ìṣòro tó bá fẹ́ bímọ kú ọmọ lọ́sibítù o. ṣùgbọ́n tá a fẹ́ fààyọ ń bẹ̀ ni pé fakọ̀dáre náà fàní ìmọ̀lẹ́kọ́ ọlọ́wọ́ bá ní á wà á pè bubu oríkèríkè ara ẹ̀ pátá ojú ń bẹ àṣẹ pé kójú yẹn ó ṣiṣẹ́ nígbà ni yóò di ojú yẹn nígbà tó ń bẹ nínú á wà á fi àṣẹ á pè bubu pé ojú yìí ó bẹ̀rẹ̀ níṣẹ́jú sásìkò tó bá ti ojú ó là yóò mọ ríran nínú gbogbo oríkèéríkèé ara èyí tí kọ́kọ́ máa ń lágbára tí ṣiṣẹ́ jù òun náà lẹ ètè méjèèjì òun ní kọ́kọ́ máa ń lè ṣiṣẹ́ jù torí pé tó bá ti bímọ báyìí bí ṣe ń jáde báyìí tí wọ́n bá gbọ́ mú sí lẹ́nu báyìí yóò gbà ètè yóò strong láti máa fa ọmú yẹn ṣùgbọ́n ojú yẹn kò yọ bí ó bá làgàn kò tí ì lè kò lè differentiate láàrin nǹkan tí ń rí ṣùgbọ́n tí yóò là bí wọ́n bá tún wá bè wa àwọn nǹkan kan ń bẹ nínú ara wa tó gbégbà tá à ń bẹ nínú nǹkan yìí ò tí ì ní dodidi tán tán bá bí wa tán tátẹ́gùn bá fẹ́ sí wa nǹkan yìí tó dodidi tán lẹ́ẹ̀fìmọ̀ rẹ̀ tán bá bí ọmọ kalẹ̀ bíi pé tẹ́ ẹ bá fa awọ rẹ̀ bẹ́ẹ̀ ni pé yóò ya ṣùgbọ́n láàrin bí ìṣẹ́jú márùn-ún mẹ́wàá tátẹ́gùn bá ti fẹ́ sí ẹ rí i pé yọmọ tóbi sí ọlọ́ọ̀ni fakọ́dá rẹ̀ náà fanẹ́ ìmọ̀ ọlọ́run tẹ́ ẹ̀ bá mọ tí mo ṣe mo yinra mi fanimel kọ́ọ̀dẹ́rú mọ́ndàlá ọba tí pè gbogbo nǹkan bó ṣe fẹ́ ọlọ́run bá wá ó pè wá padà ohun tóun ṣe nǹkan yìí tóun bá wá sọ pé òun ó pa yín òun ó gbé yín dìde òun ó béèrè iṣẹ́ lọ́wọ́ yín òun ó fi yín sálì jẹ́nà òun ó fi yín sínú nẹ́kírọ́tẹ̀ ẹ̀ sọ pé rọ́ni ọlọ́run bá wá parí ẹ̀ pé wáyé ló yá òmá èdè lélẹ̀ ọlọ́run gbogbo bá a ṣe tún wá sọ ìpìlẹ̀ yín yìí tá a bá tún rẹ́nìkan tó tún sọ pé jọ́gbọ́n di àlìkìyàmọ̀ tó tún sọ pé rán ni ọlọ́run ìgbéjìnà sí kí wọn ọlọ́run kó mọ bárúfẹ́ ẹni bẹ́ẹ̀ abẹ́lẹ́ wọn bá ní títóbi rẹ̀ mọ̀ sí wàládọ́rùn mọ́tọ́ ọlọ́run kó fún wa níṣẹ́ rẹ̀ ṣe kí ó má bínú sí wa kó yọ́nú sí wa láyé tó bá rí jọ́gbọ́n àlìkìyàmọ̀ kó sì wọlé ẹni tí ó kẹ́ àmúdánilé máa kọ́ dé àmọ́ máa wà wà kọ́ ní. ومن كفى وكفاني ومن كلا وكلاني صلى البديع المنان على نبي الأمان شمس البرايا مليح ونوره غير واني ومن إليه مآبي ومن إليه تكلان له لمدى في المسايا وصيت صيت طنان من جاءوا عم كلا وفي إنس وجان بدر الوجود فياض لكل قاص وداني ودين حنفي طريقة للجنان لكل من دياجي جلبي غير واني ونور من حاسي وقاية من هواني مصطفاه لكل قوم رسول لكل عاصي عوان وفي لساني مديح لكن لطمطمان دده طاه يا ربي أمر سكوني